This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human price. by bite. Dawa Nigeria. Allah ya kuna dabi majinunan ẹn tó fẹ́ panta jẹ yìí kò gbọdọ̀ jẹ ntí agánà ń dà láàmú kò gbọdọ̀ jẹ wéré kò gbọdọ̀ jẹ ntúwì rẹ pé bí wèrè bá pa nǹkan àgbọdọ̀ jẹ lẹ́nu kábàá ní ṣáàṣì ẹ̀ kayfa law samma Allah tó bá dá akọ lọ́wọ́ ọba sí ń kọ́ lórí iṣẹ́ tó ti pọ̀wé lọ ló sì mẹ́bí ẹ̀ <laughs> ọlọ́nu òkú gbére ṣe orí ìṣe wa cross border bismillah lọ́ba dùn kọ́dà kí wéèrè ọ̀dà akọ lọ́wọ́ sí àgbọ̀dọ̀ jẹ́ kí wàá lẹ̀ ní wa ẹ̀rí wa ni wípé tí nǹkan méjì kan bẹ́ẹ̀ nu ń tà ń pa yìí tó ṣùgbọ́n ní ọ̀rọ̀ ànábìlẹ̀ wa. sọlọ́wọ́ tó lọ́sọ̀rọ̀ màlẹ́ nǹkan àkọ́kọ́ ni èròǹgbà pé mo fẹ́ fa nǹkan yìí wà lẹ́mìí kí ni o iná náà fẹ́ tí a bá ń fi ẹran ṣe é ọkà mú ẹ tọ́kì ó yí ẹ̀fọ́ wà tọ́kì o ó tún yí ọrùn ẹ̀sùn dì nígbà kọ́dà yé ìwé ẹlẹ́ni tó ń bẹ́ẹ̀ fa wàlẹ́ àràmù ní kéèyàn jẹ. ìmẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àyẹ̀kúnlẹ̀ jáde mùsùlùmí àwọn kìtàbíyàn ẹni wọ́n fẹ́ pa nǹkan yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tàbí kó jẹ́ kìrìsìtẹ́nì tàbí kó jẹ́ yehudi jíù mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì àwọn afáà ní àti ẹ̀tí gbọ́sí mùsùlùmí tọ́bọ̀ wá jẹ́ ẹni tí ẹ̀sẹ̀ mùsùlùmí hannah abud àyẹ̀kú na dábòrúhu kàdábù ilẹ̀ mùsùlùmí ṣùgbọ́n sọ́nà tí ó gbọ́dọ̀ pa sọ́gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń pa ìní ọ̀sọ̀ di àlàálì táwọn náà fi jẹ́ lílẹ̀ òlànà òwúlánì fi adìl mẹ́tàlá àwọn afáà wá ní ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ àwọn jùmùhúrù ní ó gbọ́dọ̀ jẹ́ báwa náà ṣe ń pa ni ó sì pa yọ̀ọ́dà kọlọ́ọ̀sì yóò sì kí ni o yóò sì dùbà náà ti ń du. ọ̀rọ̀ kejì ó ní ìlúkọ́rọ̀ àlùmọ̀ṣúwò ní àlùmọ̀lìkíyà mọ́mù mọ́lìkì ni máa dúró dábòhàn wàdàkà àtàǹkà wàdàkà àtòun wàdàbòhàn ọ̀nà tí a ń bá gbà pé tẹ́ẹ̀ bá ti pa nǹkan ọ̀nà tí a ń bá pa náà nu pé náà ni mùsùlùmí ní ọgbà bá ti jẹ́ kápẹ́ lọ́dọ̀ ọ̀tíyàn tọ́kì wọ́n mú ọrùn rẹ̀ wọ́n lé lélẹ̀ wọ́n àgbákò sí lélẹ̀ nìkan àjókò tí wọ́n fi dín ní. nítorí ọmọ dúró yóò ti rí tẹ̀mí rẹ̀ bọ́ kápẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ ti máa pa nǹkan bá ti bàjẹ́ náà nù níbo lọ́ọ́ ló ní ká jẹ́ǹjẹ wọn. ọ̀rọ̀ tí ò wọlé lọ́rọ̀ yẹ o wọ́n ní kí ó tẹ̀ fi àgbàfà lọ́mọ́sọ ah, ah. àwọn kọ́ ni àsọ pé màá mọ̀lì kí ọ̀ wọlé alọ́rọ̀ tí ọlọ́mọ fún ọ̀bà wọn nílà kẹ́yẹ o wọ́n ní àbálà kó dánù ẹnì kéèkó alábàdánù tẹ́gbẹ́ káfíńtì alábàdánù ni ayé ó ti dàrú tipẹ́ pírẹ́sidẹ́ǹtì gan sọ̀rọ̀ táwọn èèyàn ní gbà ṣùgbọ́n ní a ah, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ah, kò dáa kí mi yọ sọ ṣẹ̀gbìn àpálẹ́ nù wọn ò pé mr president orí yìí ti dà ṣẹ̀gbìn wà náà tẹ̀lé ọ̀rọ̀ yóò ti kí ni o ọ̀rọ̀ yóò ti kí ni o ọ̀wọ́lé àwa ń ẹnì tó jẹ́ kìrìyó yìí ọ gbọ́dọ̀ dá akọlọ́ngọ̀ bá sí nǹkan yìí ó sì gbọ́dọ̀ pa bá náà ṣe máa ń pa nǹkan tàbí ọjọ́ ni ó sọ di halali fáwọn náà láti jẹ àwa ń bọ̀ ṣé dẹ̀dẹ̀ wá ní fún wa kátó pípẹ́ rẹ̀ káyìí mà pọ̀ dá akọ ọlọ́run sí i ẹ̀rọ pé ọ̀nà tí a tá a tí ó dáa jọ ń gbàdúgbò tọ́ba jáde wọ ọdún wọn èèwọ̀ ni kéèyàn ọjà ẹ̀jẹ̀ bá gbé fún yẹn o àfa àtọ̀bá ti gbé lálàálì kọ́ máa kó sí ààrẹ o ṣùgbọ́n tàdúgbò wa kan wà gbẹ́nà wá fún mi jẹ̀mọ́ ẹni sùúrù oúnjẹ tí kìlú bá wá ló bá wa tó lẹ́ra nínú tí èyí ṣe January one tí èyí ṣe ọjọ́ bíi Jésù tá à ń sọ̀n tá a ní kéèyàn ọjẹ́ tọ́ba wú èèyàn lè má jẹun tọ́ba tí wù èèyàn lè jẹ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ pè ní àràámù ìwọ̀ tí ń bẹ́ńbẹ̀ nù èèyàn gbọ́dọ̀ pè ní àrọ́mù pé ẹ̀ tí a jẹ́ ń gbé káàmù ni ta ni ọ̀jẹ̀ ń jẹ òsì tí ń gbé tọ́kàn rí ọ̀bà pé o bóyá o ti ń kẹ́kẹ́ àwọn kápá ń pa rẹ̀ ọ̀rà pátì. kí wọ́n á lọ dé tẹ̀ fi ní àmọ́ lọ ọ̀tọ̀ pinpin ẹ̀sìn ní alẹ́ jẹ́. جاء في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها هي عائشة من صحيح البخاري رب رواية كوا wípé àwọn kan sọ̀fà kan wọ́n ní ya Rasulullah inna qawman ya'tunana al-luhum ya'tunana bil-luhum àwọn èèyàn kan máa ń bẹ tá a jọ ń gbé a wọ́n wá máa ń kó ẹran fún àpékájẹ́ àwọn òògùn ọ̀bọ̀ yọ́n bá kọ́rọ̀ ọ̀bá ti kí wọ́n tó pa ìyàwó ìṣàwá ìsì ẹ̀jọ́ yẹ yìí o wà hadithi bil kufur omi tí ó ti tí wọ́n ti tẹ̀ ń bi ẹbọ kèétí ìgbẹ́lọ́wọ́ àtẹsẹ̀ wọn. oníwà sọ fún ànábì wípé lápẹẹrẹ ah, àwọn kiri ẹgbẹ́rẹ́ wọn máa máa gbẹ́ran fún wa ah, ọkùnrin kaba yìí tiẹ́ ń pè ní aka bíbélì gba ti mọ́mà tó gba ìsìlámù lẹ́gbẹ̀ẹ́ lé wa ó mà pẹ́ bí ẹ̀ka tó wá gbé afánjò nìyí. lẹ́yìn tí èèyàn ń rò wípé àwọn àdájọ́ tó so mọ́ bàtẹ́ pa ẹran tí fi di àlàálì kò lé tí ìgbọ́yé nínú ẹ̀sìn nítawọ̀ ń tọ̀n sọnù anábì kí ni ká wá ṣe anábì ní fakuluhu antum ẹ̀yin ẹ lọ jẹ́ ń tiyín wàá fúru sùnmọ̀ lọ àlẹ́ yìí ẹ̀ dá akọ́lọ́ wọn bá ti dá akọ́lọ́ ti ké ni àbẹ̀ ìparaba wọn. dá akọ́lọ́ ti ń tiẹ́ pa ni àbísọ́ oúnjẹ oúnjẹ lànà bíbí o tó ti kẹràn yẹn náà nù. No?